alhamdulillah suma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí ní ìlú ìbàdàn ní ọ̀yọ́ ṣe tiwa tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ abẹ́ ọlọ́run máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí alágbàtọ́ àti mùsùlùmí tí wọ́n kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní kún àwọn náà lọ́wọ́ láyé àtijọ́ ògbéǹde àkèámọ̀ kọ́lọ́n àjọ jẹ èrè kó fi wá ṣe kòǹgẹ́ òru làìlátùlẹ̀ kọ́dìr èyí tí gbogbo mùsùlùmí ayé tá à ń wá báyìí ọlọ́run má jẹ́ kó fo ẹnì kọ̀ọ̀kan wa ru ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an níbi tí akẹ́kọ̀ọ́ wa hafsọ wa adé tí yóò ti máa ka alukur'an fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوها عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ọlọ́run bá ní fún ọmọ náà ní albarka ẹ jẹ́ ká gbọ́ ìkà láti inú hadith látẹnu hikma lukman bismillah. قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عني Al-Hummat al-Qatta'a wa Nisyana wa Translation The Prophet of Allah, peace be upon him, said, Indeed, Allah has pardoned on my behalf for my nation. What is done mistakenly, out of forgiveness or under duress, transmitted by Ibn Majah and by Haq. Lessons from the Hadith. 1. It, it shows that Allah is highly merciful on his servant. 2. Unintentional mistake are pardoned before Allah. 3. Allah forgives his servant of his sin committed out of forgiveness. 4 sins committed under duress are pardoned before Allah. tó ọlọ́run bá ní fáwọn ọmọ náà lálùbáríkà mọ́jẹ̀ kan gbàgbé mọ̀ ẹ̀yin arúsẹ̀ ọlọ́run eléyìí ni part four part four apá kẹrin lórí ọ̀rọ̀ ṣíríkù èyí tí à ń ṣe àlàyé rẹ̀ lọ. ẹ̀yin arúsẹ̀ ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ a ní yé máa ṣàlàyé ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run lórí mímú orogún pẹ̀lú ọlọ́run ọlọ́run ló dá wa ni ló dá sánmà àtilẹ̀ ni ló dá àwọn òbí wa ọlọ́run tó dá wa yìí kò fẹ́ ká mú nǹkan kan pẹ̀lú ẹ̀ òun la ṣe ń ṣàlàyé àwọn mọ̀zọ́hírù ṣíríkì àwọn ọ̀nà tí ẹbọ tó lè gbà wá àwọn ibi tí ẹbọ wà táyèsí ìṣàkíyèsí ẹ̀ ni la ṣe yanjú ẹ̀ ní ìkọ̀ọ̀kan ibi àlàyé tá a ṣe dé òun níbi ká máa ṣe ìrìn àjò lọ síbi sàárè àwọn tá à sọ wípé wòlíì ni wọ́n pé ah, àwọn ẹni ọlọ́run rèé o ká máa wá sẹ́rìn àjò lọ síbi sàárè wọn kódà níbi sàárè wọn yìí àáfàá láwọn èèyàn wọ́n máa lọ síbi sàárè àwọn wòlíì yìí wàlìsítẹ̀ ánátù bìhìm wọ́n máa wá fẹ́ kí àwọn òkú tán ti kú ìtaàrò pé ẹni ọlọ́run làwọn tó kù yìí o kí wọ́n máa ràn wá lọ́wọ́ kí wọ́n ṣàánú wa wà náfírù wà dùá ẹ̀ǹdàwùm wọ́n máa wá ṣe àdéhùn wọ́n máa ṣe ìjẹ́jẹ́ bákan náà wọ́n máa tún ṣe àdúrà ń pé ah ìwọ ṣéwù tó ti kú yìí o ṣàánú mi o gbàdúrà mi o jẹ́ kó dáa fún mi o gbogbo irú àwọn nǹkan báyìí yóò máa lọ níbi sàárè wọn tí wọn sì rìn wọn ó ṣèrìn àjò lọ ọbẹ̀ ni kódà kọjá pé nù òlù téèyàn wà náà ni àbádùgbò téèyàn wà àáfàá ni wàyí nà zálí kàṣírí kún wadihun yukhalifu نصوص القرآن الكريم والسنة النبوية الشريفة. asherifa àáfàá ní ká máa ṣe báyìí ká máa lọ bí sàárè àwọn tá a rò pé ẹni ọlọ́run ni wọ́n ká lọ máa tọrọ àdúrà ń bẹ̀ ká máa ní kán là wá ń bi aburú kán ṣe dáadáa fún wa ẹbọ tọmọ nípa mọ irú ẹbọ yìí lọ́lọ́run ọba àlékè ọlá òun ló ń ṣàlàyé ní súrọ́tù Yunus verse 18. that is Quran chapter 10, verse 18. ọlọ́run ọba àlekè ọlá ọ̀njẹ́ kó máa yé wa pé wàyà àbùdù náà mi ń dún ní láàyè máa láàyè dúró hùm wà láàyè nfa wò wọ́n ń pè lẹ́yìn ọlọ́run wọ́n ń jọ́sìn lẹ́yìn ọlọ́run wọ́n ń wárí fún lẹ́yìn ọlọ́run nǹkan tí ò lè kónira bá wọn tí ò sì lè ṣe wọ́n láǹfààní wòlíì tó ti kú ṣéwù tó ti kú tá a rò pé ní ọlọ́run ni. Olong, ni kò sóore kankan tó lè ṣe wá mọ́ lẹ́yìn ikú ẹ̀ òun ló tún nídìí wa àwa ò nídìí òkú ọ̀nà wo lòun gbà nídìí wa sebanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ara ń tó fi kọ́ wa ní ziyaratul kubur ká máa lọ bẹ òkú wò kìí ṣe ká lọ máa ṣèjọsìn bí òkú kí ni tá a lọ ṣe tá a bá lọ bí sàárè ńlá ṣe sọ fún wa ara bí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá òun ni ká máa sin òkú nù ilé wọn èé máa sin òkú mùsùlùmí inú ilé ìtẹ́ ni ẹja lọ máa sin òkú wa sí ṣẹbẹ́ ráwọn ọmọ ìyá wa haúsá báwọn ṣe tún wà nìbàdàn wa yìí wọ́n tún ní ìtẹ́ tó jẹ́ tá a tún jẹ́ yorùbá tún lọ sìnkú bẹ́ẹ̀ àwa ti wá sọ di ìlànà tiwa ká máa sin òkú inú ilé ṣebí òkú tẹ́ ẹ bá ṣe di ìtẹ́ ṣé yóò rọrùn kán lọ máa sìn kán lọ máa tọrọ àdúrà lọ́wọ́ rẹ̀ kán lọ máa ṣàdéhùn fún ẹ ká fi kọ́ra gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ ti ń dàgbà ẹ máa sọ fáwọn ọmọ yín tí n bá ti kú ẹ má sinmi ilé o ìtẹ́ni ẹ lọ sinmi sí o kí àwa náà wà láàrin àwọn òkú ẹgbẹ́ wa torí ká máa sin òkú lé àwọn àáfàá níbi ìgbà tá a lọ ju alààyè sáàrin àwọn òkú kò ní wá kọ̀ǹfọ̀tébù bẹ́ẹ̀ náà ni ká ju òkú sáàrin àwọn alààyè òun náà ní wà kọ̀ǹfọ̀tébù ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn ibi ká máa sin òkú náà lé àwọn èèyàn ó tún wá rẹ́sìmẹ́ǹtì ẹ̀ wọn ò tún ṣe gàgàrà wọn ò tún kàn èyí ni sàárè ṣéwù báyìí ọ̀rọ̀ àdìpá àwọn èèyàn ọmọ lọ ọbẹ̀ wọn lọ máa tọrọ àdúrà wọn máa ṣe náà fílà àwọn míì ò tún máa ṣe tàwáàfù ń bẹ̀ ọlọ́run láwọn tí ń ṣe báyìí òkú tí ò lè fi nira kankan wọn kò lè ṣe wọ́n ń sùta kankan bẹ́ẹ̀ náà ni ò lè wúlò fún wọn kò lè ṣàǹfààní kankan fún wọn wàyẹ̀kúlù náà áwùlá ìṣùfà áwù náà ń dàlọ́ wọn ò ní sẹ́ ráwọn ẹni ọlọ́run àwọn wòlíì tán wà níbi sàárè tá à ń sìn tá à ń lọ ṣe tàwáàfù ń bẹ̀ yìí àwọn ni wọ́n ó sì pẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run nígbà tí sèwú wa bá di adìẹ àwọ̀ wà á di ọkà bàbà yóò wà á lọ pọ̀ wá sínú àlùján náà àáfà mọ̀jẹ̀ nìkan sọ fàbú o kọ́ máa ró fún ọ eléyìí ò lè pọ́síbù lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀rí Kùránì àtàdí ìsìlọ́takò bàbá ńlá arọ́ ni ẹnìkankan ò lè dádìẹ tí wọ́n wà dọkà bàbà nínú àlìjàn náà wọ́n ń tàn ọ̀jẹ̀ ni ọlọ́run kọjá gbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run yé ọlọ́run láwọn èèyàn yìí kúlẹ àtúná bìwú náà lọ à bìmọ láyé alámòfin sàmọ wá ti wà láàfin àrùn fẹẹfẹ máa sọ fọ́lọ́run ni nǹkan tọ́lọ́run ọmọ ní sánmà àtilẹ̀ sẹ́yìn lẹ nímọ̀ tọ́lọ́run ni subahana wúwa tààlà àmọ́ yusiriku náà sẹ́rí yusiriku náà ọlọ́run ni òun mọ́ tayọ síríkù ẹbọ tí wọ́n mú pẹ̀lú òun òun ọlọ́run matayo ọkàn máa mórogún pẹ̀lú òun o òun èso e tí wọ́n lọ máa jọ́sìn fún níbi sàárè wòlíì kan o torí náà ẹ̀yin mùsùlùmí ẹ ká gbọ́yé ẹbọ ni eléyìí náà kìí ṣe ìlànà àwọn ẹni ọlọ́run wa ní ọ̀rọ̀ rẹ̀ àáfàá lára ń tí ká máa pa nǹkan fún un tó yàtọ̀ sọ́lọ́hun ká pa ẹran àbádíẹ̀ ká pa fóòsà ká pa fóró òbejì ká pa fókè ìbàdàn ká pa fọ́sùn òṣogbo ẹ̀yin mùsùlùmí náà tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ tọ́jọ mọ́ irin abẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ jẹ́ dráìfà kálà ń pa ajá ògún àjọbọ ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀ dá sí i ṣèbádùúgbò ìlú ìlà léyìí tó dá èmi tí mò ń sọ̀rọ̀ lójú ní àdúgbò mùsùlùmù ní bí ọdún díẹ̀ sẹ́yìn nígbà táwọn èèyàn níbẹ̀ tán láwọn fẹ́ ṣe ògùn àjọbọ tí wọ́n pa ajá ní junction mùsùlùmù kò pọ́sẹ̀ kan tí gbogbo ọjà jóná tẹ́ ẹ bá gbàgbé àwọn ògbàgbé ṣèbádùgbò wa ni àṣekẹ́ẹ̀ṣògùn àjọbọ kò ní kọjá ọmọ jóná kẹ́ẹ̀ṣògùn àjọbọ kò ní kásídẹ́ǹtì ọmọ ṣẹlẹ̀ ògùn àjọbọ ọ̀làyìn níbi aburú tọba bá fẹ́ là ni kò yẹ gangan ó kú kájá tẹ́ ẹ pa ó kù ẹ̀yìn pa nǹkan kan ẹ wá lẹ́ fẹ́ ká burú ọmọ sí ẹ̀yìn jẹ̀mọ́ alahaza sáwa náà rò pé lè sá torí náà ẹ̀yin mùsùlùmí àfẹ́ ká ba yín nu àná mọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń mọ́jú tẹ̀ ń tẹ̀ ń kírun ṣe kọ́ wá jẹ́ ẹbọ yìí ni ọ̀wà jẹ́ ránú ná àmọ́ pẹ́ àwọn tó sì yẹ kán ṣàlàyé ẹ̀ fún yín ó lè má yé àwọn náà làwa náà ṣe wá ń fara balẹ̀ ṣàlàyé ẹ̀ tá à mẹ́rin wá nù kùránì àtàdíìsì tí è sọ̀rọ̀ bàbá wa tí è sọ̀rọ̀ ọ̀yá wa tí è sọ̀rọ̀ ọpọlọ bí ò sọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì ẹ̀ tọ́ran sí wa àáfà ká máa pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹbọ ni o mùsùlùmí èè máa pa ẹran fóòsà mùsùlùmí èè máa pa ẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àwa mùsùlùmí lè pẹran jẹ a lè pẹran gbà túnú àwẹ̀ a lè pẹran gbà léyà kódà tá a bá tó bímọ tó jọmọ ọkùnrin wọn ni a pa ẹran méjì tó dá dáadáa tó jọmọ obìnrin ká pẹran kan a máa pẹran nù sùlámù ṣùgbọ́n àyè pẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tó bá ti yàtọ̀ sí pé a fẹ́ pẹran jẹ mọ̀jẹ̀ nìkan kan ó tún yan nǹkan kan fún ọ irú ẹ̀ làwọn míì náà wọ́n wá nǹkan kan fún wọ́n wà ní gbogbo ọjọ́ Jímọ̀ ọ máa pa àgbò funfun ìlànà ẹbọ lélẹ́yìí tẹ́nìkan bá ti sọ fún wọn pé àdúrà kan táwọn ọbọ̀ ṣe àbí iṣẹ́ kan táwọn fẹ́ bọ̀ ṣe hmm? yóò máa jẹ́ ìrìsì ìsọgidi ni ṣùgbọ́n mọ́jẹ̀mú rẹ̀ ni pé ọ máa pa ẹran bọ́yọjọ́ monday lọ́ọ́ máa pa àbọ̀jọ́ tuesday lọ́ọ́ máa pa àbọ̀jọ́ friday lọ́ọ́ máa pa àbọ̀jọ́ sunday ni irú ẹran tó sì máa parí mò ń fi dán ọ lójú pé kèé ṣẹran tọlọ́hun àǹjẹ̀nú kan tí wọ́n fi kún iṣẹ́ tí wọ́n ṣe fún ọ ní ọmọ gba ẹ̀jẹ̀ yẹn ìwọ sá ti pa ẹran dàálẹ̀ ṣèbáǹdẹ̀nú yẹn ò jìnnà sí ọ wọ́n ti àtáàkì ẹ̀ mọ́ yóò sì kó ẹ̀jẹ̀ ìwọ ó sì dẹ̀lẹ̀ bọ́ níwájú ọlọ́run wọn èè máa ń yan ẹran pípa fún mùsùlùmí pé ọ gbọ́dọ̀ máa pẹran jọ ọjọ́ ah aláàjì ò lè mọ̀ pẹran gbogbo ọjọ́ jímọ̀ ó ti yí àwa pé aláàjì ń pẹran fáǹdẹ̀nú ni kìí sọ ọlọ́run ọlọ́run ọ̀yẹn jọ́ kan fún alọ́sẹ̀ pé máa pẹran jọ monday monday máa pẹran jọ friday friday kèéṣe lànà àwọn àfa súnà kèéṣe lànà àwọn àfa ẹni ọlọ́run na mú ẹ̀sìn wọ ilẹ̀ yorùbá yìí torí náà táwa tá a jẹ́ mùsùlùmí òdodo ẹ lọ gbọ́ yé o ìmáa pa ẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ni o ẹ wájú àwọn tọ́lọ́run ọba àlékè ọlá sọ ni ní suratul am quran chapter six verses one sixty fún gbogbo ayé kúlí iná sọ̀lá tí dájúdájú ìrun mi wà núsùkí wá ẹran tí mò ń ẹran ìjọsìn ìsẹ̀mí ayé mi wà màmá tí ń bá tó kú tán lè láàyè rọ́bìlà àlàmì tọ́lọ́run nìkan ní ọmọ jẹ́ láṣẹ rí kàlàwù mi ò ní múrogún pẹ̀lú ọlọ́run nínú ẹ̀ mi ò tún ní í ṣe fún nǹkan mi lẹ́yìn ọlọ́run wàbíjáálíkà òmírìtù ní tí wọ́n pa mí láṣẹ nìyẹn wàá ná àwùwálù mùsùlùmí èmi sì jẹ́ àkọ́kọ́ mùsùlùmí ní àsìkò tiẹ̀ jàmáà àtọ́bá rí bẹ́ẹ̀ nínú àdìsí àfáà wa ali bọ́nà àbí tọ́ọ̀lì àfáà wa ali fámílì ànábì ni òun ló tó fẹ́ ìyá wa Fatima tọ́jọ́ máa nàbí ó ní hadafa ní Rasulullahi sallallahu alaihi wasallam ó lànàbí máa bá mi sọ̀rọ̀ bí arúbáyì kẹlìmọ́tín pẹ̀lú gbólóhùn mẹ́rin ó ní làánà lọ́ọ̀hù mọ̀ndábà fún tó yàtọ̀ sí ọlọ́run wà láàánà lọ́ọ̀hù mọ̀ láàánà wàlídàì ọmọ tó bá ilé ṣépè fóbi ẹ̀ ọmọ tó bẹ́ẹ̀ lè gégùn fóbi ẹ̀ ọlọ́run bínú sí láti sánmà ẹlẹ́kẹta láàánà lọ́ọ̀hùn àwa mọ̀ọ́dífà ọlọ́run gégùn lé ẹni tó bá ń ran aládàdálẹ̀ nú ẹ̀sìn ẹni tó ń dàdàdálẹ̀ nú ẹ̀sìn ọlọ́run bínú sẹ́ni tó tó ń ràn lọ́wọ́ ẹlẹ́kẹrin láàánà gọ́járọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń yí ẹnu àlàálẹ̀ ibi tílẹ̀ rẹ dérè ọwọ́ àrípẹ́lẹ̀ tí wọ́n fi ọba dambaru ẹ̀ ọba tún lẹ́wọ̀n kó lè yọ plọ́ọ̀tì kan plọ́ọ̀tì kan ti di one point seven million lérí àbí ẹ̀ ti talẹ̀ ẹ wá yí ẹnu àlàálẹ̀ àbí ìwọ́ tọ́ ọ̀rá lẹ̀ náà ẹnì kejì ò tí ìwà akọ ilẹ̀ tiẹ̀ ìwọ́ bá sáré yí ìdínú ọlọ́run ní bẹ́ẹ̀ bí eléyìí pẹ̀lú ìyọ̀ǹda zero zero five two six one five three zero títí òru ọ̀la Imam Enes Rashid Hashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi